sallallahu ta'ala alayhi wa sallam jíjẹ́ kọ́ ànábì lórí àwọn ìyàwó àti jíjẹ́ ìyàwó àwọn ìyàwó ànábì akọ́kọ́ tí akọ́kọ́ fẹ́fẹ́ múlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ àwọn àlàyé àwọn ọ̀rọ̀ tí a kà fún wọn ní àwọn àkọọ́lẹ̀ ànábì lápè ànábì mi àti ẹ̀ gbogbo ní tàbá ti rí tààrí kà tó ṣẹlẹ̀ nílé ànábì òun náà ní standard ó dá ànábì fi ṣe tí ò bá dá kò ní ṣe ní ló fa apá ànábì ọlọ́run ọba àlẹ́kẹ́ ọlá fi sáǹpù fún gbogbo àwọ̀tá ìjẹyàn gbogbo ní tàbá ti rí Muhammad se o ní ọlọ́run fẹ́ kó ṣe é ló sì yọ̀ǹda rẹ̀ ni ọlọ́run bá ní kí ọlá tí wọ́n máa má sí lẹ́tì àwọn ìyàwó àlùbábí èèyàn làwọn náà ṣùgbọ́n bí èmi àti yẹn kọ́ èèyàn làwọn náà ṣùgbọ́n ìjẹ́mi àti wọn á ó yàtọ̀ sí èmi àti yẹn táwọn náà bá ṣàwọn nǹkan kan tó ń tí bí wọ́n ṣe ga tó léyà ó túmọ̀ ẹ̀kọ́ náà látara ìṣẹ̀lẹ̀ òjíṣẹ́ ọlọ́run àtàwọn àyàwó òjíṣẹ́ ọlọ́run àwa stand láti rẹ́pọ̀ tó kọ̀ọ̀kọ̀ nígbèsí ayé gẹ́gẹ́ bí ọkọ nígbèsí ayé gẹ́gẹ́ bí aya nígbèsí ayé gẹ́gẹ́ bí mùsùlùmí. àwọn ms tí ipa kànsáré fẹ́ tọ̀sù nínú àwọn ìgbésí ayé òjíṣẹ́ ọlọ́run tó ní ìbáṣepọ̀ pọ̀ mọ́ ilé wọn náà lè pè ní his matrimonial home ibùwò ni òjíṣẹ́ ọlọ́run ṣe ṣe àtọ́ṣe area anabi àtàwọn ìyàwó ẹgbẹ́ iná rọ̀ṣọ́lì sallallahu alayhi wa sallam wa azwajihi àwọn dispute tó wá láàrin anabi àti àwọn ìyàwó àti bò ni wọ́n ti yanjú ẹ̀ tí mo ní àwọn tó jẹ mọ́ dispute gẹ́gẹ́ la fẹ́ ṣàlàyé so kí wọ́n ní níta mẹ́rin ti tọ́jú níta ìrètí mẹ́rin ní adr látàrí gbẹ́sù automatic dispute resolution system tó ti sọ́nà ọba gbé kalẹ̀ tó làárọ̀ ọkọ̀ látàrí àwọn nǹkan náà. níta tó fẹ́ sàlàyé tàwọn ìwà síwájú nàbí sallallahu alaihi wasallam àìgbàfẹ́ ni tí ó ṣẹlẹ̀ náà láàrin àwọn ìyàwó òbíṣẹ́ ọlọ́run bó ni àwọn dandan fúnra wọn ṣe mánéjì bó ni ànábì ṣe mánéjì nǹkan wò làwọn náà fẹ́ kọ́ tó ń tẹ́ tó fẹ́ mú tá a kà fún wa ní àwọn àkọọ́lẹ̀ ní pé tó ń ti wo tá a padà kà fún wa náà ojú wo làwọn ìyàwó ànámi fi rí síra wọn. lákọ̀ọ́kọ́ ẹgbẹ́ mi tí gbọ́dọ̀ yé gbogbo èèyàn especially àwa tí ọlọ́run ti ní ká máa dẹ nínú lẹ̀kùn ìlọ́kọ àti ìyàwó wọn rẹ pé marriage is not a bed of roses ìrètí bákan náà ni ó máa lọ bẹ́ẹ̀ yóò láwọn ìfẹ́ kan tí wọn náà ṣe sí aya rí àbí ìfẹ́ kan tí wọn náà ṣe sọ́kọ rí tó lè mú ẹni tó ẹjọ́ ń bẹ dáadáa tẹ́lẹ̀tẹ́lẹ̀ decide pé ètí ẹ̀kọ́ ṣe má for some time eléyìí kò ní sí abnormal in marriage nínú àwọn normal normalities marriage nù. No nínú tá a fi gbà kó nọ́mà ní kó sílẹ̀ náà sódì ṣe ọlọ́wọ́n bá rẹ̀ kíọ́lá níbi náà máa báyàwó wọn jà níbi náà máa bínú sáwọn ìyàwó wọn nígbà tá a bá sí nǹkan tí owó ti káàdì nábì fìbínú kọ̀rẹ́tì wọn kékeré yóò dà wá sí nìkan wọn sì lè ṣe é fìyànjú ilé wá sí àti bínú tẹlifíà kí a sí nìkan kọ́ la fìyànjú ẹ̀ náà wọn ká plan láti ṣàlàyé fún wa kẹ́kọ̀ọ́ sí pọ̀ ńbẹ̀ ní àwọn tó bá hẹ́dẹ̀ yìí mu a ṣàlàyé kí sọ́mù tàkìyèrè fún wa àti kí sọ́tò tàhárì wọn àfáà láti sàrà máa kó tàmílì sábẹ́ tọ́lá ìka nàbì yìí kọ́ gbogbo àwọn ìyàwó rẹ̀ kó sùn báwọn ìṣẹ̀lẹ̀ ń fẹ́ yẹ ti ànábì lọ sí fún nǹkan ó sì mú èèyàn fún kọ́ ìyàwó rẹ̀ pé ó ti ṣe ti kò yẹ kó ṣe sùúrù ṣiṣẹ fẹ́ wá ṣe lórí ẹ kátàkó ń wà tàkìyèrè tàkìyèrè ni pé àwọn ìyàwó òjíṣẹ́ Ọlọ́run bá adé kí ọlá kó ká wájọ ẹ wá wá yàrá ti fẹ́ pọ̀ jù o àṣàrà sàṣà àlewà kú tó bá ká nàní àwọn obìnrin gbọ́ alẹ́gbàdàn káàkiri náà ń jẹun ó sì wọ́n wọ́n jẹ́jẹ́ àwọn ìbánilẹ́bí sọ̀kún fáwọn náà ní ẹ̀tọ́ àwọn kókó kó fi kó tí máa ń fáwọn o ó gbọ́dọ̀ nígbà tí wọ́n wá wá nǹkan mí ṣe sí tí ó nǹkan fi wọn wá pọ̀ lọ́wọ́ àwọn you develop comfortable of their way of living standard yẹn ti low and it was low lóòótọ́ gbọ́n wá padà pèsè ní gbogbo ẹyẹ ni o pẹ̀lú ìdáhùn àwọn obìnrin wọn wọn lè wọn lè ní ìṣìmá òye lóge níta fẹ́mi ẹ tí ìbájú máa ń jẹ lóge níta lẹ́wọ̀n sílẹ̀ ni wọ́n ti wá o gbọ́dọ̀ sọ fún ọ ọjọ́ ìwádà ni o gbogbo wọn rí ṣàdúgbò ti pé àwọn fẹ́ lọ bá nílẹ̀ pé

kìí ṣe tó ń gbé àwọn òfilẹ̀ àwọn á lọ sọ́dọ̀ ànábì láti lọ fẹjọ́ sun pé n tí yá ìmọ̀ ṣe fi lẹ́fún mi ànábì náà àwọn ẹlẹ́dàá sí omi náà ìbá àwọn ẹlẹ́dàá ń sọ omi náà wọ́n sì fún báwo nígbà tí ọba kò sí dípò gbọ́ pé àwọn ìyàwó ànábì náà ń bá ànábì fa wàhálà nítorí àìkú owó ọbẹ̀ gẹ́gẹ́ bí bàbá ọmọ nílé ànábì

mọ́gùn náà dé ànábì yìí sọ pé ah, náà ní ọmọ ìṣẹ̀lẹ̀ yìí mọ́gùn náà lọ sọ́dọ̀ Hafsa gba létí ẹ̀ dán ara ẹ̀ bí bá ti nídìí nǹkan tí ó gba gbogbo àwọn ìyàwó wọn jà látara ó ìlàwòye kí ìyá lè rí pé ìwò ìtì rẹ̀ ní súnmọ́ ìyàwó obìnrin tàbí kí ìyànjẹ ìdádùkú tó wà kò gbọ́dọ̀ ju oṣù mẹ́rin lọ gbádùn wá sáré pé òun ìtì rẹ̀ ní gbé bẹ̀rẹ̀ ní bẹ̀rẹ̀ fóṣù kan ó sì ní ní kàtà kọ́fà lẹ́kàlẹ́ gbẹ̀gbẹ̀ tí wọ́n ń sinmi tẹ́tẹ́lẹ̀ bí a máa wá lọ ìfòkó sí ọ̀dọ̀ lójúmọ́ wọn sàbẹ̀ tí ẹ̀wọ̀ bíi pé ànábì ti tọ̀ lákùú àwọn ìyàwó wọn ni lẹ́tà ni wọn mẹ́rin wọn lọ bá ẹ ṣe ẹ ti fa àwọn ìyàwó yín lẹ̀ lórí bí ẹ mẹ́rin káwọn ní báyìí ń báyìí ń jẹ́ bá kó lẹ́mu tí ọmọ nù ẹ bá dáwọ̀ fún ẹlẹ́kẹ́ máa lọ ẹ wọ́n máa obìnrin so wá gidigidi. ọlọ́run wa sọ àyà kalẹ̀ láti lè fi la nàbì ilẹ̀ tẹ́gbẹ́ nítorí sọ̀rọ̀ na tí yóò gidi àwọn yòókù lọ ọlọ́run wá sọ قل لأزواجك إن كنتن تردن الحياة الدنيا وزينتها فتعالين أمتعكن وأسرحكن سراحا جميلا وإن كنتن تردن الله ورسوله والدار الآخرة

àwọn ìyàwó rẹ̀ tí ń dààmú rẹ̀ yìí ń tá afẹ́kọ̀ ṣe ju ń táwọn ọmọ wa fi dààmú rẹ̀ lọ pé wọ́n jò gbogbo ẹ̀ pé ń kún tó ń nà torí náà lè hayáta dùnìyà bẹ́ẹ̀ pé báwọn èèyàn ṣe ń gbádùn ládùúgbò tí wọ́n ń bọ́ bù ìgbésí ayé náà lẹ́fẹ́ fẹ́nu ayé kì í ní yìí o fàtàlẹ́yìnà ọmọ tẹ̀ ọkùnrin ẹ̀kú àyíjọ وأسرحكن سراحا جميلا إن سيكون ní kíkọ́ ọlẹ̀ tí ní bínú sí oníráìtì obìnrin ní ráìtì tí bá ń bẹ ní ọkọ tí gbádùn tí ìyá bá ti jẹ́ kọjá náà tí ò lè sùúrù mọ́gà ẹ̀kọ́ mílẹ̀ yéé ṣe bú táà obìnrin ló ní kí kọ́kọ́kọ́ rẹ̀ tó bá ó ní ráìtì ẹ̀ yẹmi tí wọ́n sọ̀rọ̀ hàn jẹ̀mí ìlàbí kọ̀rin ní ìsìn nítorí lọ́kàn gẹ́gẹ́ ẹsẹ̀ mi. kọ̀rin kọ̀rin ṣùgbọ́n ẹ pé nítorí ọlọ́run lẹ fi fẹ́ mi àti nítorí ike mo tó ti ṣe ọlọ́run ẹ ẹ fẹ́ nítorí Muhammad kọ́ wò ìwọ̀n yìí kúntùnà tó gébìnà Allah Muhammad kúntùnà tó gébìnà Allah wa Rasula ẹ bá wá fẹ́ mi nítorí ọlọ́run nítorí òjíṣẹ́ ọlọ́run tí ń jẹ́ ẹ sì fẹ́ mi nítorí kálíkì àmàtọ́lọ́run tọ́jú kalẹ̀ fún yín ẹ farabalẹ̀ bá ti dáadáa ní òníbẹ̀ lásán ọlọ́run ti ṣe àdéhùn ẹ̀san tó pọ̀ fún wọn. Aya yọrọ ń fi normalize ọkàn wọn ìyá wa kí gbogbo wọn yọ ní ànábi option méjì lọ́dọ̀ fún wa option méjì ìdáníwá sọ̀tọ́ lóhùn òfẹ́ lọ́n parí lóhùn fẹ́ kọ́dà nábì tiẹ̀ kún ọ́ lẹ́rọ̀ kan pé ìyá Aisha lọ bá bàbá rẹ̀ pé aya ti sọ̀kalẹ̀ o ní ayé àníbẹ̀ pé ọ̀hún mú èmi ọkọ̀ rẹ̀ àbí kọ́ máyé kí ó ní àníbẹ̀ kí bára bára bá mi ń tẹ́kítẹ́ sí ní tẹ́lẹ̀ súnṣe yín ó ní nígbà tó bára bá mi mi ti gbà kẹ́yìn náà ní mú bẹ́ẹ̀ náà ní pa àwọn ìyàwó ìṣọ́nà wa sọ. nígbà fẹ́ rí kọ́lẹ́kọ̀ọ́ ni pé ànábì náà ní ijú pẹ̀lú àwọn ìyàwó rí kódà tó fẹ́ di pé ẹ máa lọ ìfẹ́ yé má. ní àwọn kọ́sì sọ́lẹ̀ ìfapọ̀ láàpù ọ̀gá rẹ̀ ní kí òkèlè má pa náà wọn ọ̀gá pọ̀ sí láyé òkúrúkèlè bá ti ń pọ́n obìnrin máa ń sábà àfaradà ah, náà ni àfaradà wọn lókù pẹ̀lú sí àbíkóbìnrin náà bá jẹ́ pé wá lé tó wá ń kò sí nǹkan kan wá àwọn àgbà olóró kan àwọn ló tún máa padà kí báwo kí mí so kì í sábà easy wọn ọlọ́run wá ní tó fẹ́ fa tàwọn ìyàwó ànábì ní àyè kọ́ọ̀kiri ọlọ́run sì wá fa ànábì rẹ̀ kí àwọn ah, lè má wọn fún wọn lọ́pṣàn wọn láwọn ò lè dúró mọ́ kíkà máa lọ àwọn sàábí wá jẹ́ exemplary fún wa pé ah, àádùrò ni kò tọ́ kò dáa tó ká níyẹn torí àyè oúnjẹ jẹ dáadáa fọkọ́lẹ̀ ó tọ́ o mọ́ kò dáa tó títún gbà má padà tó wá ló padà kọ́ ọ̀rọ̀ ní dákùtọ̀ lọ́wọ́ ẹ̀rùn tuntun ló padà nínú ẹ̀dá. wọ́n á bẹ mọ òwúlẹ̀ kankan. ẹ̀rùn ìgbà ńlá ńlá kẹ́ mọ òwúlẹ̀ ni. wípé ìgbà yẹn kì í ṣe bákan náà ní máa ń ẹni lówó lánàá padà di táníkà tèèyàn àwọn táníkà náà di olówó ọdún sínú. àwọn ìyàwó àdúgbò wa jẹ́ ẹ̀kọ́ ńlá náà kó ọlọ́rin àyè mu. nígbà tó kọ́ yàtọ̀ ní pé tí rẹ̀ bá jẹ́ ìyá ọmọ tí ń bẹ ní ọkọ wọ́n gba ìyá ọmọ jẹ́ kẹ̀lákùnrin ẹ̀sìn tó kú kọ́dà kan ẹni pé nọ́màlì ló súnmọ́ pọ́ ọmọ rẹ̀ wà olómi láìtì wọ́n sì máa ṣe bí gbogbo ní láìtì náà láti sí owó táwọn èèyàn wà nínú ìlú wà lórí ìdí láìtì wọn ní láìtì wọn ìyá wa ṣe àbá rẹ̀ tó lọ nàgbé láyé láyé yá ó wá bá níbi ìyá tó kù mọ́ lọ́dẹ ọ̀sẹ̀ ló máa bá mi nù mọ́sọ̀lẹ̀ ní lọ́yà tí mo sọ fún lórí ọkọ ọmọ àbí lórí ìyàwó ọmọ ó wá bá abayé kẹta ọ̀sìn tó fẹ́ bàbá rẹ̀ padà so òbí ọmọ máa ń lọ tó lé ọmọ ṣe nígbà tí bá ti gbé nìkan kọ́ ọ ó fẹ́ dàrú mẹ́ eléyìí lè má dáadáa mi tún nírú ìtumọ̀ yìí tó wá fẹ̀ dáadáa ó ọlọ́run torí ẹ̀ sọ sóra tẹ̀lé ní buhari. àwọn àtàrà ní ọ̀rọ̀ tó pọ̀ lórí reasons tí tahari mo fi ṣẹlẹ̀ níbẹ̀ náà àwọn àfáà nínú àwọn ẹ̀kọ́ sì wá náà ní orúkọ lẹ́yìn torí mẹ́rìíyá tí ànábì sọdẹ̀mú tí wọ́n ń súnmọ́ tó bí Ibrahim bá ànábì àwọn obìnrin ànábì kan wà kọ̀ǹfọ́tébù especially àwọn tó jẹ́ ọmọdé nù wọn tọ́ríwó ẹ̀wà tí Maria náà ní tí ìjòwú tó nọ́mà gbé wọn lórí Maria àwọn fẹ́ mọ ti Maria sànàbì kí ó ṣe ń tí ìyẹ́kó ṣe. ó padà wá ṣẹlẹ̀ wípé Ànábì wa sọ̀rọ̀ kan fún ìyá wa Hafsa nípa Maria pé má sọ fẹ́ nìkan kan o àṣírí ní bẹ̀rẹ̀ àárín Maria àti Hafsa àti Ànábì nípa Maria àmín nípa abdulhamid Hafsa wa lọ sọ fún ìyàwó Aisha àwọn abẹ́rẹ́ sí máa dètè ó sì nọ́mà káwọn obìnrin máa dètè wọn kàn gbọdọ̀ báyìí tí ó bá wà báyìí jàdà kí á mà wọn á dètè pé pé lọ sọ fún ànábì. اللهم وسؤايا تلك وإذ أسر النبي إلى بعد أزواجه حديثا فلما نبأت به وأظهره الله عليه أروف بعده وأعرض عن بعده قالت من أنبأك هذا قال لما نبأ به قال من أنبأك هذا قال نبأني الله العليم الخبير إن تتوبا إلى الله فقد صدت قلوبكما وإن تظاهرا عليه فإن الله مولاه وجبريل وصالح المؤمنين والملائكة بعد ذلك ظهير نعم ṣẹlẹ̀ bá nábì ń fọ̀rọ̀ kan lọ̀kan mú àwọn ìyàwó ó wá lọ fi lọ ẹlòmíì ìyàwó ń lọ fi lọ ẹlòmíì ní tètè ọlọ́run wá sáyà kalẹ̀ pé ń tọ́ ni ó má sọ ó ti sọ òkú dà bó ṣe sọ ni bó ṣe sọ ni bó ṣe sọ ni nábì wá pé ìyàwó òun hausa ni ọmọ ọmọ mi màtó wá pè wá ní ìrẹ̀ hausa sọ báyìí ànábì sọ gbogbo tí ọlọ́run sọ fún tán anabi sọ díẹ̀ fún kó lè mọ̀ pé ó tó lẹ sọ wọ́n ní bọ́lẹ̀ ti dán tí ẹ sọ yìí. àwọn ni anabi ọlọ́run ní mí ọlọ́run náà ló sọ fún mi pọ́ sọ. ọba tó mú bàtẹ́ ń kójọ tẹ fẹ́ sọ tẹ̀wọ́n náà náà ló wí fún mi àlàkàbírù tó mọ̀ ń tẹ̀ sọ. wọ́n tẹ́ ẹsẹ̀ wọn ń tẹ̀ túbá ìlà ọ̀la yìí kò bá dá tẹ́ lọ túbá. tẹ́gbẹ́gbà fádìsọ̀ bá tí kò lórúkú kò máa ọkùnrin ti yẹ díẹ̀ kúrò lórí dáadáa tó yẹ kẹ́ ẹ ṣe pẹ̀lú òjíṣẹ́ ọlọ́run. wọ́n ọ̀rọ̀ aláyí tábàsílẹ̀ ní túbá tó máa lọ pa lórí ànábì ọlọ́ ẹ̀fọ́ gàbálẹ̀. ọlọ́run ní ó máa ànábì rẹ̀ lọ́rọ̀ àgẹ́sìn yín jìbìrì inú jọ́ wàsọ́líhùn mọ́mìnì na gbogbo àwọn mọ̀mìnì yòókù náà jẹ́ ní àwọn tí ń rà nábì lọ́wọ́. wàlẹ́ màlá ìjà tó bá àgbàdá ní kàbọ̀. gbogbo àmàláìkà ó wà sí sọtọ́lọ́ nìkan bá tiẹ̀ ń bẹ dáadáa dáadáa ló mbe ọmọ tó pé ìdùnnà àbá nígbà tí wọ́n bá lọ́nà náà bò wọ́n lọ́sẹ̀rí ọ̀bílẹ̀ àwọn màbá sì wá ní àwọn alọ́bá wọn rò pé ẹ̀dá kò ń torí ọlọ́run wọn làwọn ti ń sọ wọn rò pé lọ́dún kan tá àwọn opportunity wọn làwọn ò fi béèrè àwọn méjì wọn lọ́wọ́ bá wọn rí fàásì èyí wá pa àwọn akọ̀ọ́njọ́ kan ẹ̀dá kan àwọn méjì wọn lọ́wọ́ bá ń sọ wípé inú sọ́dọ̀ tù àtàrí mu ẹ̀rọ gbọ̀ntà àfẹ́ kà ní tàǹgùn àkàdé kàtàmúlò ń bẹ́ẹ̀ láti mánu ẹ̀kọ́ ọbẹ̀ jáde wọ́n máa bù ní kúnnà máa ṣáàrọ̀ ọ̀pọ̀wọ̀ ìṣe àwa ará Maka àwa Kùwẹ́ṣì kọ́ọ̀mán tẹ́gọ́líbù ní sáà àsára ni pé ọkùnrin ní máa ń rọwọ́ lé lórí obìnrin èyí náà ló sì máa láti ọkùnrin ní máa ń ṣẹ lórí obìnrin ní asátíwánu obìnrin wòye wá ní máa wá sọ̀rọ̀ lórí tí wọ́n máa ń gbé kí àtẹ̀tọ̀ ń kó kó múlẹ̀. àfáàwá Abubakar Sidiku ní àfáàwá máa wọlé bí ìṣesí wa ṣe rí ní mamaka ni ó ní falamma qadimna al-madinata àwa dé Madina bàtà kó lọ tá a dára Madina wàjábìnà qawman tadribuhum nisa'uhum àwọn tá a bá ń bẹ̀ tí wọ́n jáde àmàdí aṣọ àti wọ́n ní pé obìnrin ní máa rọ́wọ́ mú lórí ọkùn òní máa pàṣẹ alájẹ́ ìjòkó pàtàkì kọ̀nìsà ọ̀nà yàtọ̀ àdẹ́mùnà mẹ́rìnìsà ìyàwó ìsílẹ̀ nígbàgbé tí yóò bá lọ gbalé wà dúgbò tó gbalé sí kó máa lọ rìfọ́mátì ìwọ ẹni tó ń wọ́n ọmọ ọmọ nígbà táwọn adé táwọn obìnrin wá ti ń bá wọn ará pé àwọn náà wá bẹ̀rẹ̀ sí máa kọ́ wà lára àwọn obìnrin Madina. Bàkẹ́ẹ̀nà máa ń sìrì sí ìbàní òmẹ̀rẹ́ tẹ̀tù sẹ́yìn ìlà àwáálí márùn ní àwáálí ló ń gbé àwọn ará Madina máa wálé. Ó ní pàtàkì dọ́kítù yá máa làmúrọ̀ àti ìjọ kan ìṣẹ̀lẹ̀ ẹ̀dọ́ sọ̀rọ̀ mọ́rùn mi o. Ìjọ kan ìṣẹ̀lẹ̀ wá ṣẹlẹ̀ láàrin òun àti ìyàwó òun wá bínú sí ìyàwó òun. yíyà tó rọ̀ ọjọ́ ọ̀nà. Àná àdúró sẹ́yà. Àná máa ọmọ dán mú dàgbà fáwọn bá a yẹ sọ wọn fún àwọn sí padà. fàǹkẹ́rù tún ẹni tó rọ̀ jí àyè kí ló dé à èyí sì wà ẹ kí n máa sọ̀rọ̀ kọ́ máa wá fèsì báyà ìwà ọ̀nà. fàkọ́lẹ̀ máa ìyàwó àwọn akílódé ìwọ́n òkè mi wọ́n sọ̀rọ̀ mú fún ọ wọ́n ní pé pé fọlọ́lá iná àdúrádẹ̀ nàbí ìṣọlọ́láhùn àlẹ́yìn wasallam lọ́yọ̀rọ̀ ajé ìnà ànábì ga fún ẹlọ́bí ẹ̀rọ tó bá ah, sọ ìyàwó ẹ̀mọ́ fúlẹ́sì wọ́n wò ní à kí lẹ́ gbàmí mẹ́ga àwọn ìyàwó rẹ̀ lè kọ́ láti rẹ̀ kí màdì kí bá nàbì sọ̀rọ̀ láti àwọn ọ̀dọ́ ó ní fàǹtọ̀ lápùtù ìfàdàkọ́ wọ́n láwọn wá lọ pé ah, ní tí mo gbọ́ mo ní ìdàtí lọ bọ́ máa tèmi náà ìwáyà kan tiẹ̀ wá gbọ́ ẹ pé ó mọ̀ lọ́kọ́ wá lọ bá Aisha pé ẹ Aisha ń bá ànábì má fẹ́ máa bá dàbí sọ́ni àtẹ̀wò ẹlọ́wọ́ máa ti yín o <laughs> àlékè àlékè àbí àyè bá ti kà ẹ̀bùn ọlọ́mọ tẹ̀lé ọlọ́dọ̀ àlábì lọ́gbọ́n máa ti yẹ o ó lọ́ wá filẹ̀ wọ́n lọ bá Hafsọ àtúrọ̀jìnà rọ̀súlọ̀ lọ́wọ́ sallallahu alaihi wasallam sí ló tó dábẹ́ ìbá ń sọ̀rọ̀ wọn náà máa ń dá padà bá nàbí kọ́lọ̀ tì náà làbẹ́ ìdá máa ń sí bẹ́ẹ̀ o. فقلت أتهجره إذا قلنا اليوم إلى الليل نبي بل مي تولي ما بعد نبي جاب فقال له بعد نبي ما نبي سوى فقلت نعم لا بني أنا قلت مواصف وعصفي هما من حفصة قد خاب من فعل ذلك من كن وخسر ní bá sọ̀rọ̀ irú wà lóbi wà lóbi ó ti sòfò ànábì ń sọ̀rọ̀ ń fa ànábì sí i tí wọ́n ní bẹ́ẹ̀ kí wọ́n ń tiẹ̀ ipò tábẹ́gbà ipò méjì ipò ọkọ àti ipò ànábì ẹ̀jẹ̀ sọ̀dọ̀ àṣàbù kùn àṣàbù ni o àṣàbù sì ni. kódà ilẹ̀ Yorùbá náà. bẹ́ẹ̀ ni ni wọ́n máa wọ ní Mustapha aṣọ pé manfa àdàdàn àdìkàmì nkùnà pẹ̀lú xọ́ọ̀dọ̀ ọ̀hásìkò ní bá máa ń serú ẹni ó ti ṣòfò afàjá ẹ̀mánu ìdàkúnà yàgòdàbà lọ́wọ́ àríyá àbígbọ́dọ̀ rọ̀ṣọ́lù lá sọ́kàn yín balẹ̀ pé tá nàbì bá bínú sí ọlọ́wọ́ ní bí ó ṣe yẹ ẹ wọ́n bìbí ọlọ́sẹ̀rẹ́ nítorí ẹ kọ́sà àsàwọn èèyàn mi má ṣe bẹ́ẹ̀ rẹ ọmọ mi o ṣe kí bẹ́ẹ̀ rẹ sí ọ fàyíṣẹ́ ìyá pẹ̀lẹ́ hàlàkàtì ó ṣòfò náà ó ní látọ̀rọ̀ jù ẹ̀yẹ lọ má bá lẹ́nu mọ́ bàbá nù ọlọ́gbọ́n máa ń lé ọkọ̀ tẹ̀ náà lè máa gbọ́ máa gbọ́ gbọ́ gbọ́ kọ́ lẹ́nu náà ò sínú ẹ̀sìn sì mọ́ tọ́ báyìí pé òótọ́ ni dandan dandan àfẹjọ́ sùn wa má sì má nígbà mọ̀ mi má bá wẹ̀lẹ̀ tẹ̀sílẹ̀ yìí ṣẹ̀yà kọ́dà tó bá ní nǹkan kan tó ní bùkátà sí má lọ bèrè lọ́wọ́ ànábì wọ́sẹ̀lẹ̀ yìí má bàjẹ́ àlẹ́kì ntọ́ bá ní ìdí bèrè lọ́wọ́ mi wá gbọ́ o. wẹ̀lẹ̀ yàgò wọn lẹ́kì ẹnka mẹ́tìjárọ̀ tún kì í yà mí nǹkan àwòsàn àwọn àgbà ìlà rẹ̀ sórí là wọ́n sì fàlà wá ń ṣá. látàrí bí àyíṣà wọ́n lè kú ìgbà àṣà àbùbá àṣà ló ń kọ́ àbúrò ń bá ara àṣà káwọn ẹbí níbi àṣà dáadáa jẹ wọ́n ti gbé hàn pé àìdáná tiẹ̀ kó sọ pé wàá nà á lọ ẹbí ni fèrèjánà kọ́ bàrà ara àṣà o. bẹ́ẹ̀ ni àwọn ọ̀sẹ̀ yìí bá ọmọ rẹ̀ sọ ẹ̀yìn ẹ̀ ti bú omi lé ànábì sí ibà lọ́sẹ̀ báwọn yàrá yà ànábì sí èsì ẹgbẹ́ ànábì gẹ́kọ́ gan-an lọ kọ́ ló rọ bínú sí pé ẹ̀sìn wa ń gbọ́n lẹ́nu rí ànábì anabi ò ní fẹ́ kí òun bínú sí wọn kọ́lọ̀ náà wá gbà bínú òun bí ká wá sọ́gbò anabi ti wò wọ́n abẹ́ àwọn bàbá ẹ̀ náà yà anabi ká àwọn òye rẹ̀ ni níta ń ṣe yóò lè pa pẹ́pá yẹn ẹ̀kọ́ ńlá kan epo bi o se de dabati tọkọ ma ń laburu ka bó tiẹ̀ nínú nígbà míì nbẹ kó jẹ́ wípé òun gan ni wọ́n fẹ́ máa ṣàbòsí fún kí ẹ sọ gbẹ́ni lẹ́bi wá dìfẹ́ǹdì ẹ̀. ẹ diplomasi fi diplomacy gini defend díẹ̀ kó lè jẹ́ pé ẹ bá retain ilé rẹ̀ wọn a sì rí kọ́lẹ́kọ̀ọ́ wípé a bá kúrò àdúgbò kan táwa ti ní wà dáadáa níbẹ̀ èyí ti dandan kọ́ nìyẹn gbọ́dọ̀ kọ́pí kọ́pí kọ́pí kọ́pí lè kó báyàn òun ló kó bá fẹ́ kó bá àwọn obìnrin nígbà bẹ̀rẹ̀ sí máa kọ́pí àwọn ará màdínà inú ti máa ń ará màdínà especially tí bá ń dásà bú ilé nǹkan ó ṣẹlẹ̀ ní setting tí ànábì náà wà gbẹ̀wò bá ànábì fún mánéjì àti bọ́lá ń ṣe ní kànábì lánàá dídí níní pẹpẹ gẹbi tí ìwà náà nínú àdísì tí wọn gbé anáre ní anábú ni kò ṣe é ní bàbá anábú ni wọn lù ọ̀hún káàbí ọmọ mi yóò padà wá kó bá ọmọ ilé ọkọ̀ ilé ìkan nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin ànábì àtàwọn ìyàwó ẹ̀ tá ànábì sì ní tó ṣe tọ́lá tó wá gbàdá wá sọ àyà kalẹ̀ tí ń yá yà ń kọ́ ni àwọn sàábí ànábì ní dáwọn ìyàwó wọn kọ́ ń padà wá fèsì gáyé dáǹsì fúnra wọn tí ń kọ̀rẹ́ tó ń pé àwọn náà ń kọ́ ìyẹ̀ làwọn náà táwọn ti fẹ́ ṣiṣẹ́ báyìí kọ́ ìgbà mí ọ̀rọ̀ ọ̀rọ̀ òbí tó wọn ṣe ìgbà mí àyà tọ́lá ìdàkàlẹ̀ kan tọ́lá padà náà fẹ́ ni ká dúró lágbé wọn ò fẹ́ lọ́hún ká máa lọ ọlọ́run wá fà wọn àti mi tẹ̀lé wọn kí ló wà lẹ́yìn wà lẹ́yìn. yànísà ànábì ẹ̀yìn àti kúnnà bíbá iṣẹ́ tó bá yẹn. yànísà ànábì ẹ̀yìn àwa ànábì kò túmọ̀ pé áyà yìí. ìdájọ́ rẹ̀ ń bá àwọn ìyàwó ànábì nìkan wíkọ́ pẹ̀lú káwọn náà ni ọlọ́run gbé kalẹ̀ kan jẹ́ sáǹpù dáadáa yìí ẹ̀yìn ìyàwó mọ́lẹ̀. ẹni bá sàbúrú kan tó tí ó da tó hàn ó tún wá dé ìyàwó ànàbì ìyà méjì lọ́jẹ̀. jìyà pé ọ̀sẹ̀ lọ́n wá jìyà pọ̀ ọ̀sẹ̀ lọ́n lé torí wọ ojú rẹ ni wà ní sọ̀kalẹ̀ wọ́n ka kùránì nínú rẹ lójoojúmọ́ ọtún wọ́n ń tẹ̀ sí òfin ọlọ́run ẹni bá ṣẹ̀ yòtọ́ àfúlá àdáàbù á fún ní ìyá ẹ̀ méjì. kasi na mẹ́tìlẹ̀ ìyàwó ànábì káfíyà ya àwọn ìyàwó kan yòókù tí ó sì ti ànábì ó yìí ní bọ́lá ọ̀bàlẹ̀ la. wà má yà kunu tí mi ń kún náà lè la ẹ̀rọ rasúlì hìn ọ̀tá mẹ́rin sọ́ọ̀dẹ̀. ẹni bá ṣiṣẹ́ dáadáa nínú ìyàwó ànábì tó ṣe lọ́n dáadáa tó ṣe dáadáa. bí àìní bá ṣẹ̀ṣẹ̀ máa jẹ́ méjì lẹ́sẹ̀ ní bá tún. ṣe dáadáa ó jẹ méjì. àtọ́jú abisi kí tó dáa fún yàwó ànábì lálẹ́ kìyàmà. ẹ̀yàwó ànábì lọ́sùnàká àdé mi náà ní sọ ilé ìtàkọ́yútò náà padà tọ́kùdọ̀ ànábì lọ́kọ́wọ́n. ẹ̀yàwó ànábì ààrẹ ti wíwọ́bìnrin yòókù májàmú wo ló fọ́ọ̀mù yàwó ànábì dàbí àwọn obìnrin ayé yòókù inú tẹ̀pẹ́ tó ń tẹ̀bá páyẹ ọlọ́run lára ànábì. lọ́wọ́ ní káwọn yàrá ànábì kí yẹn máa yín ká máa dín un wọn ò sì lè dín tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ̀yin máa ń bá ẹ̀kẹ́ máa dín un. bàbá tí ní káwọn yàrá ànábì máa dín un sẹ́ni tí èsì lẹ́tọ̀ wọn ìwọ gangan la fẹ́ bá wí táwọn yàrá ànábì lọ́wọ́ ti máa máa tọ́jú wọn kọjá àgbọ́kọ̀sọ̀rọ̀ torí wọn ní kí ẹ máa déhùn láwùjọ àwọn ọkùnrin ọlọ́kùnrin padà tó máa awó padà tó máa lẹ̀ ní ìpín kọ́ níbi yìí máa àwọn ẹyẹ tọ́tọ́ kan ti sàárè ó máa wá fẹ́ máa wá tẹ̀ lóhùn tẹ̀ ń ó mọ̀ tẹ́lẹ̀ bá ní bùkátà sí kí ẹ sọ̀rọ̀ ẹ